ìyẹ̀fun ìyẹ̀fun ìyẹ̀fun ìyẹ̀fun means flower. ìyẹ̀fun means flower. dà ìyẹ̀fun yìí sínú ike kan dá ìyẹ̀fun yìí sínú ike kan